يغفر لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أحسن الكلام كلام الله وخير الأبي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مختصاتها وكل محدثة فيها وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله ọba ìṣẹ́gbẹ́ olùkọ́ aláṣẹ́rì tí a máa nípa fún òun oore tó gájú tí ọlọ́run ọba ṣe fún ìgbìyànjú ẹni òun náà ni pé ọlọ́run ọba oṣù wá mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí náà ọlọ́run ti fi ìṣẹ̀lẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀dọ́gbà àwọn tọ́lọ́ ń kópa wá ẹni tí ó yá jẹ́ mùsùlùmí ọlọ́run kó tó wáyé àtijọ́ náà pẹ̀lú sábà di ìlànà òun ẹlẹ́gbẹ̀ẹ́ ìlànà ìmọ̀ òun náà ni pé ọlọ́run ọlọ́kàn balẹ̀ ní agbègbè tí a wà yìí ìjọba ọmọdé lọ ìfọ̀kànbalẹ̀ fún òun ní àlùkù ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́mọba kò ṣe fún wọn ní àgbègbè gbogbo àwọn àyíké ó sì ìfọ̀kànbalẹ̀ ọlọ́mọba Ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí àbímá ń fẹ́ oná lórí àlàáfíà, ọlọ́mọba ṣe fẹ́ ìkọ̀ọ̀kan wa. Oníṣẹ́ ìpàtàlà àti àbùkù ìkàtí mo bá yí sọ̀rọ̀ yìí mo fi ìgbà yí sọ̀rọ̀ àlàáfíà náà ń jẹ́ rọrùn ọlọ́pọ̀ sàrì fún àlàáfíà ẹnu kọ̀ọ̀kan ní àgbẹ̀ ìjókòó náà ìjókòó ní àpẹjú àlàáfíà náà ní ọlọ́pọ̀ sàrì fún àlàáfíà sẹ́ńdọ̀ wà á tó lálàáfíà ọlọ́pọ̀ sàrì fún ní àlàáfíà gbogbo àwọn ìjọ wa bá ti fún wa òun náà ní àtúpẹ̀ rẹ̀ ọlọ́sọ̀rọ̀ náà ní sáfì ìjọba náà wọ́n ti fi àwọn ìjọba náà wọ́n bá ẹgbẹ́ ọ̀bẹ̀lọ́run fún ìdára wa sọ̀rọ̀ sí àsìkò yìí lọ́lọ́run bá fún sọ́dọ̀run fún ìfún àwọn ọba ọjọ́ ìbá ìgbọ́nùmọ̀ àwọn sákùn nínú àwọn ọ̀yà kùránì tàfẹ́ mọ́ ìgbọ́nùmọ̀ rẹ̀ ọ̀rọ̀ fún sọ́dọ̀run fún ìfún àwọn àgbẹ̀rẹ̀ yóò fún wọn. àti náà sí ní wọn ní kọ́ra mi lọ tó wá ní àǹtọ̀ ẹ̀sọ́ tí bẹ́ẹ̀ kọ́ra mi lọ jẹ́ إلا بالله العلي العظيم tẹ̀sílẹ̀ wa ní àná ó ń sàlàyé fún wa nípa ìtàn ànábì Yusuf alayhi salatu wa salam ibi tí a bá jọ̀wọ́ sí ọlọ́run jẹ́ àwọn ọmọ bàbá Yusuf wọ́n fi lé Yusuf bá rígbẹ́sì wọn tí wọ́n tẹ́lọ́dọ̀ rẹ̀ nípa ń pẹ́ tí ó fi ìyá ní ìpínlẹ̀ fún àwọn tó jẹ́ ọmọ àga nọ́ọ̀sì. Ìgbẹ́jọ́ ìgbẹ́ wọ́n ti pẹ́ sí fún títí sílẹ̀ ìgbìmọ̀. Màá Yusuf sọ fún ọ wípé kò pọ̀ síbò. Táwọn bá ti bẹ́ẹ̀, àwọn máa jẹ́ alákòóso. Ẹni tí ó ṣẹlẹ̀, òun náà ni àwọn fẹ́ sí ìlọsọ̀tọ̀ torí tàbí wọ́n wá di ẹni tó ṣe rí pé wọ́n ti jákà tàyányá ní ìjákà èyí tó jẹ́ wípé ó ti jẹ́ ìjákà tàyányá wọ́n wá lọ ra kóra wọn jọ sí apá kan kíkóra wọn jọ sí apá láti lè jọ sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ tí wọ́n wá sọ fún wa láàrin wa náà ni èyí tó jẹ́ àgbàlagbà nínú wọn òun ló sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ náà ni wọ́n ṣàlàyé fún wa láti ràn gbogbo ọ̀rọ̀ tó sọ pátá yányá ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó sọ fún wa náà ni wípé ẹ̀yìn ìyàn nǹkan tẹ́ni náà ti mọ̀ ní pé ká tó kó ìwé àtàbí òun fún bàbá wa wípé á dà ọmọ ìpadà wálé ọ̀rọ̀ tí ò ní agbáyé òun tó wo owó ìdíkù nínú orí. Àyàfi àbámbáyé ọjà pé kó wọ́n máa bọ̀ wá sí ilé. Àbí tọ́lá ọkọ̀ kẹ́kẹ́ dára fún òun tó ń bá lé ní ọmọ ìyá àwọn mú padà sí ilé. Ọwọ́ sọ fún wa ẹ padà lọ pé ìsinmi tẹ bá wá dé ní ẹ̀sọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa pé ìyá mi ó jalè lọ́sọ́ ni àwọn náà ọ̀hún ṣe wá ní ààyè nípa olùtọ́jà ṣùgbọ́n ní káàárí òun náà ní nǹkan tí à ń tẹ̀lé rẹ̀ àmọ́ nípa ìkọ̀rọ̀. nínú àwọn nígbàbá àwọn kó gbé àwọn ìgbésẹ̀ méjì yìí ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ onígbò ránṣẹ́ sí ìlú tó jẹ́ ilẹ̀ nítorọ̀ láti wá béèrè nípa àṣẹ̀rẹ̀ náà sórí ilé àdúgbò rẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ti pé àwọn táàjọ tíráàmù táàjọ kó nínú ìlú wa táàjọ wá sí nítorọ̀ rárá ọjà táàjọ padà sílé tí ó bèèrè lọ́wọ́ àwọn ilé náà torí wípé olóṣèlú ni àwọn lórí àwọn amáyé tí wọ́n ń sọ. Nígbà bá tẹ̀ pé èdè kàmà yìí, ayọ̀ láti ayà èsì tẹ́lẹ̀ ọ̀dára ìbẹ̀rẹ̀ tẹ̀ tẹ́lẹ̀ náà fọ́nà máa fún wọn ní àbòyá ọdún náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم ọlọ́run máa ọgbẹ́ ṣàlàyé fún wa nígbà tí àwọn nígbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ bàbá yóò ṣùgbọ́n padà nílé àwọn tó kù tí wọ́n fún bàbá wọn ní ìrọ̀rùn. Information náà fún bàbá wọn yìí, information tó lágbára ni. Torí wípé information yìí ṣe ní ó mẹ́rin wípé àwọn ọmọ rẹ̀ mẹ́ta òun náà ni òun àlámọ̀ ìwọ̀n èyí tó ti pẹ́ òun láti àlámà ìlú oṣù èyí tó ń tẹ̀lẹ̀ tí wọ́n fi lọ sílẹ̀ ìbílẹ̀ no tó ń tẹ̀lẹ̀ tó fi lọ tó ń lọ sílẹ̀ ní tó àforíṣẹ́ fún ọlọ́run ní bòyámì bọ̀wálé omi ọba ti lọ òun láti jẹ́ ìṣẹ̀lẹ̀ tuntun bẹ́ẹ̀ láti tún ní èyí tó jẹ́ àgbàlagbà wọn tó náà fi lọ sílẹ̀ ní náà òun náà jẹ́ ìṣẹ̀lẹ̀ tuntun àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ wá jẹ́ pé ohun wálé tí ó sì sí àmì pé wọ́n fẹ́ wálé olùgbẹ̀ka alákọ̀ọ́kọ́ kò sí ẹ̀dọ́ ọ̀sán bí á rìn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọn lọ pé ti lọ́wọ́ àrùn wọn ti múlẹ̀ ojú ọdún kan ní lò bẹ́ẹ̀ ẹnì náà ní oúnjẹ òjì bí ayé tí ò sí mọ̀ rárá wọ́n fẹ́ ṣe èsì bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bàtí wọ́n ní pọ́ǹtì gbogbo òṣèlè tó ti ṣẹlẹ̀ ní àgbàlagbà wọn ti fi wọn ṣàlàyé fún bàbá wọn. Bọ́lá ọ̀dọ́ wa jáde lẹ́nu bàbá wọn lọ́wọ́ bá wá ṣàlàyé fún wọn bí Kọ́lá bá ń darú Ó ní báyìí sáwọn ìwálà ìtumọ̀ dáwọ́ àlá òun ni dájú àlá ẹ̀mí ní òun ló ṣe lọ́ṣọ́ fún yín àbòrán aláàbàrí kan lórí ẹ̀ka tó mọ́ni lágbára ó ti ní sísà báyẹn amúrán àríyìn àlámàrí kan tó tó tó kẹ́ tó ṣe yìí àlámọ̀rí tó ló tóbi tẹ́ẹ̀ tó ṣe ìsálámọ̀rí láti tóbi ó mà láàmà ní ìlà òfin àádọ́lẹ̀ àmọ̀rọ̀ ẹ̀kọ́ mi ní àlùbálámọ̀ wa ṣùgbọ́n pọ̀ ní wọ́n ní àlùbálámọ̀ wa lórí wípé ó bẹ̀rẹ̀ tí ọgbà àlámọ̀rí yẹn ṣe kí ní oṣooṣù lọ́dọ̀ àwọn àpá oríṣiríṣi tẹ̀síì lẹ́gbẹ́ àbáyé ọmọ wa àmì tó máa jẹ́ òun náà ló fi lọ́sọ̀ fún ní áńtírọ́sì tó ní wípé ọlọ́run ọba ó lo ẹ̀mí wa ó yẹ láti tàbí sí iṣẹ́ sínú ẹ̀mí wa gbogbo náà sì mà bẹ́ẹ̀ ó lo ẹ̀mí wa láti lè máa fi wo àwọn nǹkan tá a bá fẹ́ ṣe ẹ̀rí pé nǹkan kan wá ní ìsìn báyìí bá ti wà pẹ̀lú mímọ́nìta ní tábánikà wá pààyàn ẹ̀mí ò ní ṣe pípààyàn lọ́sọ̀ fún wa. Ìjẹ́ ìjẹ́ lọ́jọ́ fún wa pẹ̀lú ìmánìta ní ilé àà ah, àti òun ti tó kí n bá lọ kí oòrùn irú ìdìbò ọlọ́run nínú wa tó ẹ̀mí ẹ ọlọ́dún ilé alágbá ó ti lọ́jọ́ fún wa nìyẹn. Pẹ̀lú àwọn kẹ́kọ̀ọ́ lórí ayé eh, yálà Ìtẹ́jú ṣe ó ti lọ sọ̀kùn. Sọ ìgbà yóò máa ń tẹ́lọ́dọ̀ ọlọ́run tí ó ṣe ní ẹ̀mí wa lẹ́gbẹ́gbẹ́ yóò máa ṣe àwọn nǹkan ìlọ́sọ̀kan. Àwọn tí a bá ń tó ọ̀pá bẹ́ẹ̀ ju kí ìjọba báyìí sílẹ̀ ni wọ́n máa ṣe ló kórìíra rẹ̀. Ẹ̀mí wa ò ní fẹ́ pé á tẹ́sán wọn lọ máa ń gbé ẹ̀wẹ̀ ẹ̀já apáyìn ẹ̀já lọ páyìn. Àyọ̀ ẹ́ pàkí ni ọlọ́mọdé àdínú ẹ̀ ọ̀rọ̀ ìwé kí ni ẹ̀mí ẹ̀bá tí jẹ́ mùsùlùmí òní máa ń ṣe àwọn abúlé lọ́sàn fún tó dáadáa oní ọmọ ẹgbẹ́ nǹkan tó máa ń mú ẹ̀mí náà torí bẹ́ẹ̀ kí ẹ̀yà ti máa ń ro dáadáa ìlú ẹ̀mí náà yẹn ti máa ń ro torí ẹ̀ka ti ṣàfihàn iṣẹ́ ṣíṣe lọ́sàn yẹn ọmọ ṣàfihàn ẹ̀ sí ọmọ ẹ̀mí tó ọlọ́rọ̀ ẹ̀kọ́ bọ́ọ̀lù lọ́gbọ́n yẹn àlámà orí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o kò sáàmù ní pé ní tó tún ṣẹlẹ̀ yìí jẹ́ ẹbí tó kó tún ṣẹlẹ̀ yìí torí tó ń dá òtún wa tó bọ́ ti ṣèkan lọ níwájú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìyá tó kó tún àárín pẹ̀lú máa dá òtún wọn tó sọ pé ẹ̀mí yín tún ti sọ ìgbàsọ fún yín àlàámọ̀ rí ká tẹ́lẹ̀ náà bó ti pọ̀ láti rẹ̀ ọwọ́ nípa sọ́wọ́ rẹ̀ rí ọwọ́ ni kò sí ìkẹ́kẹ́ fún òun ju wípé ọ̀rọ̀ ọ̀hún sọ́gbùrù pàtọ́kùrún àwọn apá àwọn wípé tó sọ ni pé pàtọ́kùrún sọ́gbùrù wọn lọ láti máa sọ̀rọ̀ pàtọ́kùrún tẹ̀lé oṣù àti pé àwọn àìsọjẹ́ pé wọ́n ti máa ń pa mú dàdà rẹ̀ tí ó dẹ̀ jẹ́ pé yẹn gan òun náà gbọ́dọ̀ pa mú dàdà rẹ̀ nígbà tó jẹ́ pé inú láwùjù tó ń bọ̀ yìí náà òun náà ni wọ́n ti gbẹ̀tọ́ máa láàárọ̀ pé sọ́bùrì sọ́bùrì. sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn alágbáwá bá a ti bá lọ́dọ̀ sí wọn yìí wọ́n wá pamọ́ sọ̀rọ̀ àìgbẹ̀dẹ̀ ńlẹ̀. pẹ̀lú inú láwùjù tó jẹ́ kọ́ńtà nìyẹn náà ló jẹ́ mọ́kútà dìrá. sọ ẹnu wípé ẹni tí wọ́n bá wá sọ gbólóhùn yẹn fún fẹ́ ìwọ ọmọ fẹ́ kó o ṣe sòrò máa rí sọ́bùrù tẹ̀lé sọ́bùrù tẹ̀lé ìní mọ̀ lọ́ni pé sọ́bùrù ká sọ́bùrù ẹni pé sòrò rẹ gbọ́dọ̀ jẹ́ sòrò ní orin wa. tó o máa wá máa jẹ́ bó tu ayé kan náà ní ìgbàgbé tí a bá sọ pé nìkan nígbàgbé yẹn ń pa láti ẹ̀ ó wá gẹ́gẹ́ bí ìṣáàpù ọwá kọ́lí máa nà kí ọ ìṣá pàlẹ̀ àpùdér sọ̀bẹ̀rán kí ra ní ìgbọ́dọ̀ láti ṣùgbù torí pé kí ló dájá ní kúbi kí n pé kí lọ kí n ṣe sùúrù àríbẹ̀ ẹ̀rí pé sùúrù ànábí ọlọ́run ọba ó ṣe déédé àdíṣì wípé àṣọ burú ìgbà àṣọ dùnà sí àdìkú la tó sùúrù gbọ́dọ̀ máa tẹ̀lẹ̀ nígbà tí kí ni ọ ìṣẹ̀lẹ̀ tó bá kọ́kọ́ tẹ̀lẹ̀ báyìí ọmọ ẹgbẹ́ ní sùúrù. Ọgbẹ́ àwẹ̀ ní Nàìjíríà àṣọ bá sì gùn mú oṣù ní àdó ọlọ́ọ̀lù ìgbà ìlà àìyí. One kẹrù ìṣó àmì tí wà lábára tẹ̀lé àwọn ilé ẹ̀mọ́ pé kí ni ó sọ̀rọ̀ kẹrù ìṣó àmì pé kí ni ó ìnà wà ìnà ilẹ̀ kẹrù ìṣó àmì bá náà bá ti dé kí ni àwọn ọmọ ọjọ́ ìnà ìlà í wà ìnà ìlẹ̀ ìlẹ̀ ìlà wọn ká fún lọ ìdá àmọ́ ní tẹ́lọ́dọ̀ àti àwọn yàkú gbọ́dọ̀ wọn ní ọmọ ẹ̀sọ́ pàṣọ ọgbọ́n ọ̀rọ̀ ìwọ̀n mú ìjẹ́ ìlú Ọjọ́ bí wọ́n bá lọ kà fún wa, àyà 18, àyà 18 sọ́tì Yusuf kì, wọ́n bá tún kà fún wa ní ìsìn. Èyí ló rí bàtà sọ̀rọ̀ Yusuf kà. Àyà 18 sọ́tì Yusuf, ẹ máa bá ń bẹ̀ lọ́dọ̀ wọ́n mú dé wọ́n mú aṣọ dé ó sì rí aṣọ tí wọ́n mú dé ẹgbẹ́ ẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹ̀ ẹ̀jẹ̀ kéèkì. Ọ̀rọ̀ bá wọn jiyàn, ìbílẹ̀ kò bá wọn jiyàn kọ máa lọ́wọ́ fún. Tí ẹ̀ka bá ti jẹ́ ìrìn ìjẹ́ ìjẹ́ máa láwọn ìlà fún. Tí ọmọ abẹ́wọ́n fẹ́ kọ́rọ̀ ó pè fún ẹkùn yẹn, nínú àlámọ̀ ìjọba tẹ̀lé fún yẹn. Tọ́wọ́ tí wọ́n sọ ọ̀rọ̀ So complain ojú bá lórí pé a ah, ìjẹ́ ẹ̀ṣẹ̀ yìí o. Bí mo ti rí ìṣèlú sí ẹ̀yìn èṣù lólóyìn ẹ̀mí yí ló ṣe kíni o ló ṣe àlámọ̀rí kan tó tóbi ló ṣe lọ́sọ̀ọ́ fún yín àlámọ̀rí kan tó kú tó tóbi ló ṣe lọ́sọ̀ọ́ fún yín bẹ́ẹ̀ ni lọ́wọ́ ṣe ń Orí ìgbésùn náà dídí wọn sọ̀tọ́ bùrún gbọ́dọ̀ wọ́n ti sùúrù dáadáa ní sùúrù gbọ́dọ̀ bí wọn tí ọ̀pọ̀ àwọn ti kọ́ ìjọba tó bá ń dín lọ́dọ̀ tó ń dín ọ̀gá tẹ̀lé sí fún ọ̀dọ̀ náà yóò tàṣọ bọ̀rọ̀ tọ́ba sọ bọ̀rọ̀ wà ní wà lọ́wọ́. Ọlọ́run ta àrùn ara màtẹ̀sùn ọ̀rọ̀ wọn ọba ni màá wá rọ́mùnà lọ́wọ́ ní gbogbo gẹ́gẹ́ ìsàlàyé lẹ́ẹ̀lẹ́yìn ṣùgbọ́n níbi bí ọ̀rẹ́ ìbàdàn ti wà sọ́kùnrin oúnjẹ ní ọ̀rọ̀ àwòfin nǹkan tó mọ́ ṣe ọwá gbèrò ọjà ohun rẹ̀ lọ sọ́nà ọlọ́run ó gbèrò ọjà ohun rẹ̀ ó gbèrò sọ́nà ọlọ́run fi ọwọ́ sọ Àtọ́mú ọrùn àyà àti àníbí ìjẹ̀mí ní à àtọ̀lọ́hù àyà àti àyè ìdílé lọ́wọ́ òun náà ni ìgbẹ́kẹ̀lé ẹ̀yìn ọlọ́run ọba ọ̀rá ṣàfihàn rẹ̀ wípé my expectation àtọ̀lọ́ ojú àmẹ́jẹ àyù mọ̀ ń rẹ̀kàn nínú ọ̀lọ́ látọ̀lọ́ ọlọ́run ọba orí àtọ̀lọ́ àyù nínú ọ̀lọ́ mo rẹ̀ kà wọ́n rẹ̀ spẹ́ẹ̀tì látọ̀dọ̀ ọlọ́run ayá tí a ní ibi dí gbogbo àwọn ọmọ ìgbádá ayáyá mo rẹ̀ kà wọ́n ọba yóò máa ń gbogbo wọn wá lẹ́yẹ́yẹ́ láti wá bá mi ayá tí a lóko ọ̀rọ̀ wá bá mi kẹ́ni látàkọ̀ ìmọ̀ ọlọ́run mú kùrọ̀ bá mi lọ́kọjá náà ẹnì tí yóò rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ló kó pọ̀ torí pé ìmánì ẹ̀ òbí sọba ń sọba ibẹ̀ ìmánì ẹ̀ pé dáyà yẹn ni torí pé ìlú ṣùgbọ́n ti fẹ́ àwọn méjì yìí olùsọ̀lá ẹ̀kọ́ sọ pé àwọn méjèèjì ó ti gbàgbé ní ìlú ṣùgbọ́n gbàgbé ẹ̀rọ olóyè ní a oúnjẹ tàbí rẹ̀ tó gbogbo wọn lòún gbàgbọ́ lọ́wọ́ tó máa wà á ti kó pọ̀ tó wọjá yìí sọ àárí agbára èèyàn ò ní àti káná ọmọ ní àmì èrè nígbà tí a bá ti rí pé nǹkan wà lẹ́gbẹ̀ẹ́ àti wò ó pé ó sì lè ṣe a máa ní kó wá ọjà ọjà púpọ̀ jù náà. Ìrìnàmú wàlá àlímú ilẹ̀ àti. Ìrìnàmú wàlá àlímú àti ìgbẹ́gbẹ́ ó wá ń tàbí ti àlẹ́ ẹ̀mú. Sọ ìyàwó àlímú ọlọ́run sọ ó mọ gbogbo ibi tí àwọn èèyàn yẹn wà. Jẹ́nẹ́rálì ọlọ́run náà gbogbo owó nǹkan pátá yẹn yẹn. Gbogbo ló máa ń tẹ̀lé ìpátá yẹn yẹn ọlọ́run ọba nìkan lọ ń gbà. Ẹ yọ bọ́ ọmọ. Sọ kò dẹ̀ ní ibi kò sí lọ lóbi ṣe bẹ́ẹ̀. Lóbi ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo ọlọ́run ọba jẹ́ àlàkìyù. Sọ àlàkìyù ìtumọ̀ méjì làwọn afáàmù sọ. Gbogbo ọba jẹ́ àlẹ́ yìí yá. Òun ni máa dájọ́ wájú olódájọ́ wípé mi ò wípé kí ni o mi ò rí àwọn ọmọ yìí lásìkò yìí olódájọ́ rẹ̀ tó bá tún wo ilé padà dájọ́ pé màá padà rí wọn. wọn ní aláàkì bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ yìí sọ ọlọ́run bá ní zòlè ní ìsìnkú ọlọ́run ti ṣe ìgbàgbọ́ láyé tó má ṣe ìsìnkú náà. So wisdom gbọ́dọ̀ wà behind ìfẹ́lọ́mọ́ wa. Lẹ́gbẹ̀ẹ́ àwa ni òní yé àwọn adáwájọ́ mi ìrìn ní òní yé lọ́nà ọba bá ṣe kò lè yá wa rárá ṣùgbọ́n náà ẹni bá ti nígbàgbọ́ sí ọlọ́run ọba jẹ́ pé kò sí ẹgbẹ́ ìṣe láyé tí òbí sí ìtú kan bẹ́ẹ̀ tí ẹ̀ka bá ti ṣẹlẹ̀ ìgbàlá náà ìròyìn náà bá fi ronú lọ sí bọ́lá ọba kò ní sọ́rọ́ ẹ̀rọ tí ti pàdé ṣe ó máa yé títọ̀ rẹ̀ mọ́ fi ẹmú ẹ̀mí ṣe ó ní máa jẹ́ bá máa èèyàn lọ́wọ́ tó torí ẹ̀yàn gbàgbà pọ̀ lọ́wọ́ àwọn ìrìnàjèjì yìí àti ìbájú ọkọ̀ ọlọ́gbà bí wọ́n ṣe ti bájú ọkọ̀ ọlọ́run yẹn lábẹ́ máa gbọ́ pé kí ni ọkọ̀ ọlọ́run ó ti máa rí pé wọ́n máa mú wá pẹ́pẹ́ ó sàn pé jọmírù iná òun kú wà ọ̀jẹ́ tó lọ sọ́dọ̀ ọ̀nà ọlọ́run lọ tó àlẹ́ àlínú bá ti máa ń tẹ̀sí ọkọ̀ ọlọ́run yẹn ó bá báyìí pẹ̀lú àlìkò àlà àbí kó bá tàbí tó bá bẹ̀rù nínú ìlàkẹ́rà. tó o lè pe owó lọ́kọ̀ọ́kọ́ ọlọ́run ọba ni àgbàdo bá lórí pé owó abáyé àgbàǹsàlà ìfún wa. sọ́mọ́ lọ́kọ́ ọlọ́run àti máa fi ṣe lọ́gbà oríṣi lóko ọlọ́run bá áálí mọ́ ní ọjọ́ ìlú oríṣi lóko ọlọ́run. tó bá lọ́kọ́ lórí àlẹ́ áálí mọ́ ìfowópamọ́ ọlọ́run ní àníyù ìjọ bá ti rí náà lọ́mọdé nínú lọ́mọ ṣe ìtìbáṣẹ̀ tí àwọn èèyàn gbọ́ kí ló dá sí ọjọ́ onígbàgbọ́ ọjọ́ ìgbọ́rọ̀ ní àlùfáà fún ìwà tó orí tí gọ́ọ̀sùn yẹn bá tó dájú ní máa ń fà ní mẹ́kíra tó dẹ̀ gbé ọlọ́ni orí ìbáǹkì báwọn tó fi nínú ọ̀rọ̀ tó gọ̀fáàrù wà gọ̀fúrù wà gọ́ọ̀sùn wà níbẹ̀ àlùfáà méjì kan tábà tí ìkó dá dúró

lọ́jọ́ mọ́tò wà nígbà bí ilé yín àwọn oníṣẹ́ bá mi lọ wọ́n ti fi sí bá mi jẹ́. ṣùgbọ́n sọ̀rọ̀ jáde ìdí mẹ́ta náà ń sọ̀rọ̀ pákó yìí pé ó máa ń jẹ́ mọ̀rìndọ́ta iná rọ̀pù sọ mọ̀rìndọ́ta iná sọ ayọ́lẹ́ kí ni rọ̀pù ah, yẹn ti wà lé àwọn orúkọ tó ti pọ̀ lọ́mọ àti tó parí àbúbá jẹ́ iná kí àwọn ilé rẹ̀ sá Sọlá bẹ̀rẹ̀ abẹ́ okọ̀ ọlọ́run ọba ní àlẹ́ àlùmí sọ àyà ìṣètò bàtì o kọ ọlọ́run nínú àgbà àti àyà ìṣètò yọ ọṣẹ bàtì ọlọ́run ọ̀gá méjì. kí ni àǹfààní tá a ṣe nínú àyà yìí sọ àdéká mọ nínú àyà yìí róòlù tí ẹ̀mí wa máa ń pílé ìdí kàtàbù ẹ̀mí wa máa ń pílé róòlù ìdí àbúrú. nígbà ìdí kàtàbù ẹ̀mí ẹ̀ náà ni ó mọ ẹ̀kọ́ lọ́wọ́ fún ẹ̀yọ̀ wa nílùú lábúrú kan náà tó bá ní ṣe dáadáa náà ẹ̀mí náà ní mẹ́sọ́ ní ọ̀nà ọjọ́ pé yóò ti dáadáa yóò ti wá ní ọ̀hún fún yàn tó bá rí tó bá mú tẹra mọ́ òun náà ni tó bá bẹ̀rẹ̀ ju sàbúrú ní ìjọ olùgbèjọ́ máa yọ ọ̀hún òní padà burú má ẹ̀mí òní ní sí aburú má rárá tó kára náà òní gbàmà ní orí náà òní ìfàlẹ́yẹ ló nílò oúnjẹ dáadáa kálíbà wàrùdùkù náà ìsì máa bà ọlọ́jà olódodo ló ń jalè máa dé. Ṣébí àbá ní olódodo olódodo ní ọ̀rọ̀ Nàìjíríà káwa yóò kojú olódodo àwọn ẹni nípa rẹ̀ ní wọ́n ti bàṣẹ kẹ́yẹ́ Òyìnbó kojú olódodo Nàìjíríà yìí olódodo olódodo ti wọlé ẹrú. Nínú ló bá lè fẹ́ ṣe kẹ́kẹ́ pé ó kù sí ẹ̀ka tẹ̀lé ẹgbọ́dọ̀ gbọ̀n kó ló kó dé fún dàbórí ti tó bá gbé ìwọ̀n òní òní òní kàtí. Tábọ̀dọ̀ máa lọ́dọ̀ lọ́wọ́ lọ láti wọ́n lọ́wọ́ ìgbẹ́jọ́ àti máa tẹ̀lé ká máa rí ọjọ́ lọ́wọ́ ká sí ìgbẹ́jọ́ àti kí lọ láti ìgbà. Àkọ́kọ́ ọ̀dọ́ àbá máa sọ ẹlẹ́kẹ̀jì láti nínú àwọn àkàtà bí náà pé Ádámù kan Ádámù lè kàlá ní ìdájọ́ sí ìlà. Sọ ọ̀nà àti pé a rí ẹ̀kọ́ ọ̀rọ̀ náà máa sọ dáná ó bá tẹ̀lé ọ̀rọ̀ tí gbẹ́gbọ́dọ̀ jáde lẹ́sìn. Òṣèlú ọ̀rọ̀ jáde lẹ́nu ọ̀sán tó kún jẹ́ lórí. Àbí láwọn ẹni rọ̀ ní òun. Sọ àwọn tó lọ sọ pé àrísọ jáde ni ìfẹ́ lọ́wọ́ bá rẹ̀ kọ́mẹ́ntì fún wa ìfẹ́ lọ́wọ́ bá rẹ̀ fún wa fún ẹ̀sìn ọmọ sọ àti ìgbésí káwá máa ṣe pé àwọn kan tí ò lẹ́tọ̀ọ́ ká máa ká máa jẹ́ pé a máa ṣe tó sùúrù títẹ̀ ní ojú àkókò yìí ní wàhálà bá ti tẹ̀lẹ̀ tó sùúrù sára yẹn tọ́fẹ́ gbọ́dọ̀ ọba pani bọ́dọ̀ máa ní sùúrù wọ́n lóun ní sùúrù ní ìsinmi rẹ̀ ẹ̀yìn ní sùúrù tó ọbẹ̀ gba ní sílà lọ ọbẹ̀ lọ ọbẹ̀ ní ìgbà púpọ̀ níbẹ̀ nígbà tí sùn sùúrù rẹ̀ gẹ́gẹ́ lè máa yanjú nǹkan pẹ̀lú ọ̀gbìn ó ti sọ bí àwọn bàbá wọn ní ọba gbàkárà yóò gba kí ni o yóò gba kòlòrò tó ẹgbẹ́ gbàkárà rẹ̀ ló gba sùúrù ẹ̀ yóò gba kárà rẹ̀ ló gba kí ẹ̀ẹ́dọ́ bá ní sùúrù yóò wá nínú ọmọ olóòrí sùúrù olówó ẹgbà yọ́kàdà àkókò kálẹ̀ ìjàmà ìjọba ìgbà ọlọ́run kálẹ̀ kó tó sùn ìṣẹ̀lẹ̀ rẹ̀. níwọ̀n àgbà náà àyà ìṣe ìgbà gbogbo ọlọ́run bá àgbègbè ní wọ́n wà ní kó fún ní awùlé tẹ́kùmá ó tàbí tí ó kọ méjèèjì ọlọ́run ọba ó tàbí tí màtọ́tọ́ ọlọ́run ó tàbí tí ìdájọ́tọ́tọ́ ọlọ́run ọba ó tàbí tí wisdom ọgbọ́n sọ́dọ̀ ọlọ́run ọba ó tàbí tí. tó lẹ́yìn fún akáwọn ọmọ ti tóbi ọlọ́run tí ìjọba bá bọ́ fún ọ lọ́wọ́ ó tún ní padà wá tòkà ọlọ́run ọbẹ̀ lọ́wọ́ ọ̀gẹ́gbà lórí ìyàkúrò عليه الصلاة والسلام وتولى عنهم وقال يا أسفى على يوسف وبيضت عيناه من الحزن فهو كظيم òun náà ni àbá ń bẹ̀rẹ̀ yìí lọ́dọ̀ àbẹ́bí àbúrò àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ tó lágbára rẹ̀ lẹ́yìn ìgbà tó sọ gbólóhùn yìí náà ilé alágbára rẹ̀ o tó kò sí ẹ̀ lórí fọ́fẹ́ àwọn ẹlọ́fẹ́ lọ́mọ jẹ́ sọ ìdálókè nǹkan wá lágbára lára èèyàn ní wọ́n Àdábìyà fún ìkó kú lọ́jọ́ wọn oníkàwọ́nà àìmọ̀. Ó kó lọ́lọ́ àwọn ọmọ rẹ̀ tí wọ́n padà dé láti ilẹ̀ Mísírọ̀ tí wọ́n fún ní information. Tí wọ́n fún ní information ní nǹkan tó tẹ̀lé ní ilẹ̀ Mísírọ̀. Wọ́n sọ fún wa wípé ọwọ́ kúrò ní ọ̀dọ̀

fíìlì rẹ̀ ní àtìfá ìyá àtìfáfù wọ́n tàrí ẹ̀rọ àti ní ara àtàfù tó àlẹ́sọ̀gbọ́n alẹ́ ti bẹ̀rẹ̀ lòdì ṣe ọ̀rọ̀ tí ó yẹ kó fi dìbò lẹ̀ táwọn èèyàn kan mọ́ wa wípé ìjọba lọ bẹ́ẹ̀ gbé ní ṣùkú nítorí wọ́n ti pa àwọn ìdàgbọ́ wà ń bẹ̀rẹ̀ rẹ̀ ní ìgbé olókùn sáfù Gbogbo ọjọ́ máa jẹ́ kí yóò tùmà náà rẹ̀. Gbogbo tí yọ ẹni tí wọ́n banú jẹ́ lórí rẹ̀. Ọjọ́ tí yóò jú Ààrẹ àbẹ̀mọ̀ àríjẹ́ àwọn kan náà wò rẹ̀. Ọjọ́ pọ̀ sí ẹ̀kú. Ó ti wá nìyàn. Àtàkù mọ́sàrì. Sọ mọ́sàrì, òun jẹ́ kí ìtumọ̀ àṣìpà òun náà rí pé kéèyàn ó gba mú jẹ́ jẹrin ájìnà ìjọba mú jẹ́ ní àwọn apá àtọ́gbọ́n adé á sì fàtó wá lágbára ní kí ní ọ̀rọ̀ àtìyàn àtìyàn lẹ́nu ìjọba ń gbé òun jẹ́ àṣàgbùyẹ fúùdù ẹ máa fà nù wọn ni wọn á fi pamọ́ jẹ́ ájìnà fúùdù náà ń ṣẹ̀kì ìjà lọ́wọ́ ti ní àlékún ju kí lọ. Sọ́gbà abẹ́ ìṣe tí ti wọ́n nìyẹn tó bẹ́ẹ̀ sọ ni pé á ìbànújẹ́ mi ò ló bẹ́ẹ̀ sọ áńtà fún ló bẹ́ẹ̀ sọ ìbànújẹ́ mi ò ló bẹ́ẹ̀ sọ. ó wá tó bá bẹ́ẹ̀ sọ báyẹn tó wà lọ́mọ àdìbò kan wá àdìbò yẹn oríṣi ọkọ náà lè ṣe wọ́n lè ṣe ní àdìbò yìí nígbà wọ́n lè ṣe ní àdìbò ìta àdìbò yìí tó ọlọ́mọ àdìbò yẹn wá àdìbò wa mú àyẹn àti yá àmì yóò pa ayé àwọn kàkà lé ìlú gẹ́gẹ́ ni yóò parí ọjọ́ pa ayé àwọn kàkà lé ìlú rẹ̀ yóò wà jẹ́ yá àtàfàárá tó àìjẹ́ ló pa yá òbí náà yá òmò kàkà lé òun náà lè tó parí tòbí kẹ́ àròjà fún ìrìn ìrìn àwọn tó bá ń kọ́. tó olóòye kí ni ó ló Ìwọ́n ti sáré bá àdúrà ní áṣà àtàwà nígbà mìíràn lẹ́yìn ìbá bẹ́ẹ̀ tí ó lórí ẹ̀yẹ́ nínú áàrùn sáàkì wà. Ìyá áṣà àtàwà ṣàwọn ìṣẹ́ ti náà fi ṣe ẹ̀yìn. Ọ̀ṣùgbọ́n lọ́nà ìbàmújẹ́ ẹ̀dùn olóbẹ̀ ìtàn. Àwọn àbá àwọn ní ìtumọ̀ alákọ̀ọ́gbọ́n náà àbá rẹ̀ tó ní á ah, ìbàmújẹ́ ẹ̀dùn tó lágbára o lórí Yusuf. Sọ̀rọ̀ ló ń gbé jìnnà. Ọwọ́ ni bọ́ọ̀ bọ̀ wá báyìí, bọ́ọ̀ bọ̀ wá báyìí, àbọ̀ wá láàbọ̀ láì láti láì fún òde ní ìlú ìlà tọwọ́ lọ máa fẹ́ ìbànújẹ́ ẹjọ́ ìṣẹ̀gbélẹ̀ yìí ọwọ́ tún wá lọ lu ìbànújẹ́ sí ìwádìí jáde ìjọ òye jáde. sọ ìbànújẹ́ ìjọ mi yẹ ọmọ àlọ́ ọdún jáde nítorí pé àwọn àlejò àwọn ìlú àkókò fẹ́ràn ní oṣù tó ń bọ̀. sọ ìbànújẹ́ ìròyìn kúrò nínú ẹ̀mí rẹ̀ kúrò nínú ẹ̀mí rẹ̀. sọ ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn pé ìwọ bàmìlà àtàbí àtìsè sàmàdà àwọn ẹlú ìsìdá ìwọ bàmìlà máa bàbá yọ nígbà tó ń pè máa bàbá máa bàbá yọ sọ àsìkò lórí tó mo tún fẹ́ rí ọ nìyí sọ ẹlẹ́gẹ̀dì àníbẹ̀rẹ̀ tí ìjọba bá jẹ́ ìjọba ẹgbẹ́ ìjọba tí kò nira bá yàrá yìí àwọn pèsè nìyẹn. Ẹgbẹ́ àwọn amára wọn sọ pé wàhálà sí sọ wàhálà sáà orí ìlú orí tó jẹ́ bá ń bọ́ nìkan wọn pàdé wàhálà sáà. Àti yá rà sáà. Sọ ìdájọ́ ló wà láti wọn lè yá pé ìlànà ìlú bẹ́ẹ̀. Ìyọ̀ wá gẹ́gẹ́rẹ́ ìlú wọn lòdì yìí. Kò sí àwọn ìlú náà ti bá ti àwọn olùyá gẹ́gẹ́ bí àwọn àpáàdé náà. láwùjọ wọn ní pé ìjọba ìlú ìwọ ọba ti jẹ́ ẹ̀mí o ájíkà tàdúrù ní à òun kú nira gbanigbani ìwọ̀bà yẹ mú lórí yúsù kí ni ọ ájíkà kí ni ọ tàbí kú nira nígbà pé orí mi o kí ló yá ń dẹ́kun yọ ayàwó ìwọ orí yọ ájíkà kí ni ọ tàdúrù ní à òun kú nira gbani. Náà, màá wá sí àwọn mọ̀tàwájú àwọn ìlú ìgbésíta fún sáwọn èsì alìmọ̀tàfà jáwó alẹ́ sí wà ìmọ̀tàwà jáwó mẹ́fò tó sọ́kẹ́ ẹ̀ka báyìí náà ìgbàdá àwọn àwọn àmì ẹ̀sìn láti bá bẹ́ẹ̀ báyìí bẹ́ẹ̀ ẹ̀ pẹ̀lú wíwé ìyẹn ọlọ́run sí náà pẹ̀lú sáà ní oúnjẹ oúnjẹ. Abẹ́ẹ̀ wọ́n á ní pé يا أبا لا يوسف ìbànújẹ́ ẹ̀mí àìwọ́dá òǹkójúra bá mi nípa kí ló nípa ayú wọ́n ti kó sọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ lọ sọ nìyẹn fún wa táwọn ẹ̀mí àbẹ̀ rí pé ah gbọ́dọ̀ eh, yẹn ẹ̀dá ọ̀pọ̀ wa sọ lẹ́yìn gbọ́dọ̀ yẹn ọ̀ ń bọ̀ wá ṣùgbọ́n ọ̀rọ̀ wa tó rìpọ́tà àwọn kankan wa nípa yàkú wà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ وبيضت عيناه من الحزن من الحزن ọlọ́ni ojú yàgùnù ó ti funfun nípasẹ̀ ìbànújẹ́ ojú yàgùnù ti funfun nípasẹ̀ ìbànújẹ́ àwọn ọmọ wa ò tí wọ́n ní ìtumọ̀ ojú ìyàkúrù ní ọrọ̀ ó ti funfun nípasẹ̀ kí náà nípasẹ̀ ìgbàlídẹ́ sọ àbọ̀wọ̀ ẹgbẹ̀ àwọn kan sọ ilé ìfí wọn gbà lérò pẹ̀lú ẹ̀ ọ̀tá àwọn àwọn pín sí ní alákọ̀ọ́kọ́ ni wípé wọ́n sọ fún wa wípé ojú ìyàkúrù fọ́ni láti pàṣẹ ìbànújẹ́ àwọn kan sọ bẹ́ẹ̀ wípé ojú Yàkúbù lè kí ni ọ fọ́ láti lè kí ni ọ látara ìbàgbẹ́jẹ́ sọ wọ́n jẹ́ bẹ́ẹ̀ ayà kan wà wáyé jẹ́ bí àbọ̀ wá kà ọ̀lọ́mà ń já alùpàṣírù alùkọ́ọ̀wù aláwájú yìí sàrùsáìsà yọ sọ ó padà wájú sí yọ ẹjọ́ padà nínú àwọn àwọn.

ọ̀rọ̀ yìí ni ah, ọ̀dútù bá kúrò lọ́dún wa kí ni oṣù wa ẹ̀rọ ni wọ́n lójú ẹ̀ fún mi ẹgbẹ́ òtútù bẹ́ẹ̀ wá tó ọkọ̀ àti àwọn àmà ìgbẹ́jà bá máa sáyẹ́ǹsì dáadáa ni àwọn fún pé tí gbogbo tó ti ẹ̀ma kú rẹ̀ tó ti ìgbà ti ara nínú ìyàn mi tó àbí funfun tó lẹ́gbẹ̀ẹ́ yẹn ni àbílẹ̀ ní ọ̀rọ̀ àti ìgbà ẹgbẹ́ tó ti ara nínú ìyàn mi kò jẹ́ ìfọ́nà lọ nígbà ẹ̀ kí ni tí a gbé ní ẹ̀jẹ̀ jù. Tẹ́wẹ́lú rẹ̀ rà nírí ra ọlọ́dọ̀ mẹ́jọ kí ni ojú rẹ̀ ti ti kí ni fùfú. Kò sí dúdú kankan mọ́ níbẹ̀. Èbò níta wọ́n jẹ. Àwọn ọjà ní ìdílé wọn. Wọ́n náà wá lọ sí àwọn ọmọ ojú ẹ̀. Ọ̀nà mẹ́ta ni wọ́n sọ àwọn ọmọ ilé kí ni ojú ẹ̀ fọ́ ni. Àwọn kan ní kí èdè bọ́ fún ọ ó sì rìn ní ẹbí ẹbí ẹ àwọn kan lọ rárá ojú ẹ lẹ́nu Dáadáa máa ń ṣe ìtọ́síwájú náà ìgbésẹ̀ ẹ̀kọ́ àfẹ́fẹ́ kí ni ọ̀tà àtàdá láàrin ìyàwó tó gbàdá wá sí kí ni àtàkùn tí màá bá wájú àwọn àtàkùn yìí. Náà sọ́dọ̀ dára bẹ́ẹ̀ ọlọ́run bá sọ fún wa pé ó sunkún nítorí ìbànújẹ́. Ìbànújẹ́ yẹn lágbára pọ̀ ọmọ ènìyàn àìsàn àmàlùmọ́rún aláàlá yẹn mú ní kànáà ìjọsọ̀lá. Tó nígbà níbi ọlọ́wọ́ bọ́lá ń jọmọ èèyàn ní kí nira bá lágbára mi ò lóbẹ̀. Ìròyìn ló jọ èèyàn. Sọ ìdílé mi jẹ́ pé àwọn abájọ máa gbé lórí jẹ́ pé ìnira yìí ó dé mọ́ bíláàkù tó gbé lọ́dọ̀ òfin lọ́dọ̀ àdéjọ́ ọlọ́run. Sọ ìdílé jẹ́ pé ọlọ́gbọ́n mo ní bá nì tó mo ní nǹkan pọ̀ ní gbé àwọn tó ní nǹkan lẹ́nu ní gbé nǹkan nìyí. Tọ́lá ọba mi jẹ́ sí ìwọ̀n kọjá jẹ́ tó kọjá sí ìwọ̀n ẹ̀mí wọn. Ó fẹ́ràn bẹ́ẹ̀ ọ̀rẹ́ yẹn àmàmà ọlọ́wọ́ tí wọ́n yìí àkúrú rẹ̀ ọlọ́wọ́ ní gbàgbọ́ àjàwé ọlọ́ni wà máàdá níkà àwọn àjàwé gbogbo jẹ́ pé ìtànjẹ́ ẹgbẹ́ ẹ̀sán yẹn ó tún wá jẹ́ pé kàdí mọ́ àlékún ó tún fi ìtànjẹ́ yẹn pamọ́ Oye, kí lọ wọ̀? Kò kẹta wọ̀ yẹn sọ̀rọ̀ tàbí tàbí mẹ́rin jẹ́ kó gbé ó gbé ìbànújẹ́ ẹ̀kù ọjọ́ ìgbà pé wá díẹ̀ yóò tún lè ṣe ìgbà díẹ̀ yóò tún lè ṣàlàyé ìbànújẹ́ ọ̀gbọ́n náà bá wọn lọ́wọ́ gbé ní ọ ó gbọ́dọ̀ àdìgẹ́ rẹ̀ owó tó lè gbé ní. Òkè ní ọ̀pọ̀ lórí ọmọ rẹ̀ ìbọ̀rìmù nígbà tí ọmọ rẹ̀ ìbọ̀rìmù ọmọ dáwọn ti di màdínà ló ti di ọmọ yẹn ò bẹ̀rù ní sixteen months lọ lọ́nà ọba fi gbà sí ọ̀nà kádà tó ọmọ kádà rẹ̀ yẹn lẹ́gbẹ́ ọkùnrin sánábì nínú ọjọ́ ọba ní sílẹ̀ àyínà làtẹ́jù ojú dání tó tí wọ́n dání sí wàhálà bá tẹ̀lé pẹ̀lú ọmọ rẹ̀ wọ́n ti kọ́ ní bá yà àti. tó ọkàn sí ìbànújẹ́ tó kọ́kẹ́ yà ọmọ ìbànújẹ́ tí wàhálà bá ń kẹ́lẹ̀ inú ọ̀rọ̀ tí àfẹ́ sọ jáde ló ṣe pàtàkì ọwọ́ ni wà láàánà wúlú nígbà máa yú ní rọ̀bà. àmì sọ nǹkan àyàfi tó dùn wọn lọ́wọ́ wá nú. tó ọjọ́ ìwà lára sọ wá ní à ah, wà ní náà ti fi rán kíkà yá ìbọ̀rọ̀ yìí làmà ìlọ yìí ah pẹ̀lú tó kù ọdún ọkàn pẹ̀lú ẹgbẹ́ ìgbẹ́ nínú nígbà kẹ́yẹ tó náà ní pé ah, ah, àjẹjọ́ bá ń jẹ́ pẹ̀lú pé nínú ìfẹ́ áfíríkà pẹ̀lú ìwà ẹ̀ tó ọmọ tó mi nínú ẹ̀sìn lọ́dọ̀ àwọn ẹgbẹ́ àwọn àníbí ọ̀rọ̀ tí èdè nàìjíríà sọ pé ọmọ sọ pé ọmọ tó ọmọ tó mi hàn ọ̀rọ̀ ẹ̀gbẹ́ àwọn ọmọ tó tó mi hàn àwọn ẹgbẹ́ àwọn ọmọ tó mi náà ẹ̀sìn bàbá lọ́wọ́ tó bá tẹ́ ọdún ilé ìjọba rẹ̀ lọ́wọ́ àti ti fi padà gbọ́mọ̀ tí wọ́n rí ìlú náà tó lè fún náà. Bàbá ló wọ́n ló bẹ́ sáàbù máa mẹ́rin ṣe ọ̀pá tẹ̀ máa sàbù àti orí tó ṣe pàtàkì kọ́ lọ ní. Àti kíkiri ọgbà àgbà ti di báyìí, ọmọ kíkiri ẹgbẹ́ ti di bílẹ̀ lẹ́bí àwọn ẹ̀sìn lọ́yìn wọ́n bá padà jọ́nà ẹ̀yẹ ọ̀yọ́mọ̀gbẹ́ ìtẹ́sẹ̀lẹ̀ yóò lára ọ̀rọ̀ àpàtàkì àti ìfúnàfíìsì àti ìfúnàfíìsì padà yọ́mọ̀ gbà á nǹkan ìfúnàfíìsì yóò lára àwọn tí ọmọ ní ìdókọ̀ fún wa olóòrùn ìfẹ́ ìbànújẹ́ yẹn sọ̀rọ̀ bá mú lé lọ́wọ́ olóòrùn òjò kí a lè mú gbogbo ara fẹ́ sọ káṣọ dáadáa káwọn àgbà pariwo lóòrùn káwọn máa jẹ́ pé a máa pàpẹ́jà mẹ́ra wa lára a máa ṣépè fún ara wa lórí tọ́lá ọba ṣe pé pé wọ́n máa ti dá mọ́ báyìí òkèlè ìrìn láwọn ọ̀pọ̀ ìgbà ìgbà àwọn àfáà ìgbàlè ìgbà tí ọlọ́run bá gba ọmọ rẹ̀ náà fún un lọ́mọ ọdún àgbájú ìkànnì àjọ wọn akọ́rọ̀ rẹ̀ gbẹ̀rẹ̀ pé ما رأيت الله جعل الأذن هارا على يا ní olùdọ́rọ̀ ọba sọ pé àìdá ni pé ní àbúrò ìbànújẹ́ ọlọ́run ọba ọlọ́run àbúrò ìbànújẹ́ ẹ̀rọ lọ méjì ní àìdá ọjọ́ pé ìbànújẹ́ nǹkan wà ní ọ̀ bẹ́ẹ̀ ti jẹ́ wà láyé ìlú olùkọ́ ọ̀kan kékeré lójú wà lọ́wọ́ lọ́wọ́ Ọlọ́pàá yóò fa owó àti náà kàrí ọjọ́ ọlọ́pàá yóò ní kí ọmọ orílẹ̀-èdè ìlú orílẹ̀-èdè bàmíjẹ́ ẹ̀yẹn ni àti lè ṣe ìjọba ẹ̀kọ́ tí ó ti ṣe ọ̀rọ̀ nílá ọ̀rọ̀ ní tó bí orí ẹ̀kọ́ tí máa ń bá mi jẹ́ ẹ̀kọ́ tí ó lọ́wọ́. Wọ́n yọ wá láti mẹ́ta àgbẹ̀rẹ̀ ẹ̀kọ́ tí ó kí ọ̀pọ̀lọ́wọ́ ó fi ẹ̀kọ́ fún àyọ̀kọ́ pápọ̀ lórí pé ọ̀pọ̀ pápọ̀ lọ́wọ́ ọlọ́pàá ó kí ọ̀pọ̀ dáadáa.

ní ohun èyí tó ti wà wájú pẹ́ẹ́tẹ̀lẹ̀ tó jẹ́ tó lọ́wọ́ wájú rẹ̀ ó wà lórí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rà tó ti ń fi inú ẹ̀jẹ̀ wà ẹ̀jẹ̀ rẹ̀ àdúgbò adé tó wá dé àbùsọ bẹ́ẹ̀ yà ẹ̀ta àgbàmù tó kọ́ máa bàmí jẹ́rìí nígbà tó wà lọ́wọ́ bàmí lọ́wọ́ mi ti sẹ́lá mọ̀ ní kúkúlà alàkùkù sí ní ìgbà tó àìgbé tí kọ́ mù sí láti fọkùnrin ní yóò sùn bá ara rẹ̀ alàgbà ìgbà tó tó kápẹ́ ọkọ̀ ní ìṣòro ìdáhùn àdáwò tó kápẹ́ kú ní ìṣòro rẹ̀ ó yẹ kí ní owó sí gbogbo rẹ̀ wà yàkó tó tó ní pọ̀ tó abẹ̀rí bẹ́ẹ̀ náà ṣe ojú ẹ̀ máa ti gba ọ̀pọ̀lọpọ̀ àlámọ̀ ìlú sí ìgbà tí ojú mẹ́rin ti mọ̀ aláàbí tó fi nǹkan tó ní láti mú sí ìrìn àìkọ́ ìgbà ìjọkan ti ní lọ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìjọba ti àìsàn tó ká fi ìbànújẹ́ pamọ́ láwọn àjọyọ̀ dára tó pọ̀ ní tó ká fi pamọ́ tó jẹ́ bí àwọn ìyá tó ká fi pamọ́ tó á máa banújẹ́ yẹn nínú ara àmọ̀tẹ́ náà lọ́wọ́ àfi pamọ́ tó á lè dé lọ á fi pamọ́ onídìí sí mi قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا حتى تكون هربا أو تكون من الهالكين Gbogbo àwọn àpá àwọn ìwọ̀sọ̀ ìpé gbólóhùn tí ó ṣàtìdé wáyé látọ̀nà wọn. Ọwọ́ ní ìdáadẹ́ká aláṣẹ nílé rí tọ́wọ́ ní panú pé ya àtàkà ààrùn káàdì tó wà bá àwọn ìlú ìlú tí wọ́n ti rí lọ ìbànújẹ́ yẹn ti dé kó tí ó ṣe olùkọ́ níbi tó kúkú bẹ̀ fún mi. Ṣẹ̀dá àwọn náà àkọ́jọba pé ìkáàánú òun yóò fi sọ̀rọ̀ ẹgbẹ́ tí wọ́n jáde mọ́rọ̀ náà sọ̀rọ̀ ìkáàánú. Ṣé wọ́n lè bẹ̀rẹ̀ báyìí ọjọ́ tó ń gbà ní iná èyí ọmọ ọdọ bẹ̀rẹ̀ mú kàpá nínú ìfẹ́. Ṣé máa pa ara yín nínú ìfẹ́? Àwọn ni kọ́ ọ́ àwọn ọmọ yẹn sọ fún bàbá wọn pé àwọ̀láàyè kàbùdá òfẹ́jú kòrò yóòsó. Wọ́n ní pa lọ́ọ̀yì ọlọ́rọ̀ àbúrà. Ọ̀dá mẹ́rin àtìlọ́lọ́run àwọn ìlú káàkiri, àwọn ìlú ọlọ́run, àwọn ìlú bá, àwọn ọdún, ìlú láti, àwọn. Ẹ̀mí káàkiri ni wọ́n jẹ́ lórí ní oṣù ẹ̀kẹ́rẹ́. Ọ̀lá àwọn kan ní àtúnyẹ ojú pẹ̀lú ọlọ́pùn náà ìta ọkẹ́ ìta àrà tọ́wọ́ ọdún ọmọ bẹ́ẹ̀ ọdún ní pé ọdún ta lọ wọ́n ní á ah, bàbá àpọ̀lọ́ àwọn àpọ̀ òṣèlè yìí nínú ìdáfẹ́ sọ fún ọdún Àwọn ni ṣàrùtàrù ẹ̀ká ẹgbẹ́ kò yóò ṣó látàmì àwọn ìwọ́dọ̀ pé ọmọ ìyá káàrà ní kẹta ohun ẹni kọ́kọ́ ọ̀rọ̀ láti láti yìí nínú tàbí láàyè bọ̀rọ̀ láti lórí níwájú ìgbẹ́ tó bá ti lọ ṣàwọ́ọ̀tì tọ̀ mọ́tà ìgbẹ́ ọlẹ́tọ̀ kí wọ́n pa láti yìí yẹn fún lórí kọ́sàmù yẹn ló yẹ ká lè parí láti kọ́sàmù yẹn àwọn ọ̀bá rẹ̀ òun ló yẹ kó dúró ọ̀hún. Ọ̀rọ̀ wọn máa ń ṣe ámúlì láwùjọ tí wọn máa ń ṣe kọ́sàmù yẹn ká lọ́ta lè parí ọ̀hún láti fi lọ́wọ́ ọ̀rọ̀ kọ́sàmù. Ìbúra tó wà máa ń yẹ. Ìyẹn ti pé òun yẹ òun owó ọba òun òun sẹ́kù. Bẹ́ẹ̀ni kò yẹ ṣe. Ọjọ́ àrántí irú tí òun ní, ọmọ ìgbà ọ̀rọ̀dí lúúsù àtàdàkúnà àrọ̀dọ̀. ọ̀rọ̀dí lúúsù àrọ̀dọ̀. Ojú orílẹ̀-èdè àwọn afẹ́ fún ọjọ́ ìlú àrọ̀dọ̀. Yẹ̀sì alákọ̀ọ́kọ́ ọ̀nà ìwúṣìrí bá ń alálẹ̀ àlẹ́ àti. Tó mo fi lọ lọ́jọ́ yí pé o ti súnmọ́ ẹgbẹ́ ti bẹ́ fún ẹ̀rọ bá bàmíjẹ́ bàmíjẹ́ bàmíjẹ́ bàmíjẹ́ bàmíjẹ́ tó fi wá ń súnmọ́ ẹ̀rọ ẹgbẹ́ gidi náà bẹ́ẹ̀ náà láti àárẹ̀ náà dání á aláàárẹ̀ yóò kọ̀ọ̀dì sọ́ọ́rọ̀ àárọ̀ náà ó ti súnmọ́ ẹ̀rọ ẹgbẹ́ gidi á ẹ̀ẹ́dẹ́gbà ti súnmọ́ fún ọ̀rọ̀gbẹ́ ọmọdé gidi náà ìtúkọ̀ ní wà ní ìgbẹ́wọ́ nígbà tí ìjọba ti fi ní ọ̀tọ́ bá ti jọ ọ̀yàn kan ní àwọn ẹ̀jẹ̀ àrùn. Táyà ìyá bá ti jẹ́jẹ́ ìrọ̀ lágbára mọ́ ìyá ti lé ní bọ́ọ̀lù àwọn ẹ̀jẹ̀ ti ní ọ̀rọ̀ àrùn. Tó ìtàkàrà bẹ́ẹ̀ nígbà tí bàbá wọn gba agbábọ́dé bí o ó ti lò gẹ̀ẹ́gẹ́ yányányá òun. Ara yẹn òun gbẹdọ̀ tó àgbàlagbà náà ti ó ti kún tá que que estava Kama kirafi shamba tuwange kama kaka kuna ni udon kafi udon udon au ni maua kirosu ku udon na kirafi wa ya maka so kafi udon ama kaka ya nam tuma kirafi kafi udon udon Nípa estava àwọn tó ń bá àwọn àwọn náà sábà bíi nǹkan yìí wọ́n lọ pé bàbá àwọn ẹgbẹ́wọ́n ọmọ tí wọ́n fi Yusuf tó ti bẹ́ẹ̀ lè di ọ̀kan nínú àwọn tó fi parun ọ̀rọ̀ méjèèjì wọ́n fi ṣàlàyé ẹ̀fún aná ní pé ààrẹ pé ìdàmújẹ́ ó ti ṣe kí ló ó lágbára rẹ̀ ìdàmújẹ́ bẹ́ẹ̀ ní lára ènìyàn kò sí ó máa ń tojú nínú kí ló wù ìlú kí ló ń bá ẹjọ́ máa ń bá mi jẹ́ ẹgbẹ́ gbóúnjẹ ẹ̀fún tó bá ti jẹ bí ẹ̀ tó lè fi yó ilé ẹ̀fọn gbé lọ ìjọba gbogbo eléyọ ọ̀tàkùn rárá lọ ọ̀tàkùn gbogbo ènìyàn ló ní láti kan tẹ̀lé sí ìrìn àti àti tẹ̀lé sí ìfúnwọ́ ló tẹ̀lé sí àkókò yìí ó bẹ̀rẹ̀ tẹ̀lé sí àyàn ní lára rẹ̀ pé á ah, òun ní kiri yẹ ó fi yí ọmọ rẹ̀ pé á ah, ìyẹn máa fojú yín ní ọ ó fi ẹ̀mí ìta fi hàn ìjọ́jẹ̀ bí àkúbù yìí ọjọ́ gíní òfin àkúbù náà òpò ṣùgbọ́n fi pamọ́ yóò àjọ ọjọ́ náà ìjọ wà lè rán tó lè rán bùnìyàn ní pẹ̀lú wọn tó ń tẹ̀lé wọn lọ́dún ó kàrà tó fi pamọ́ náà ni tó fi pamọ́ náà ni ọlọ́run máa ní kọ́ máa yọ wáyé pé àwọn ọmọ ìlọ́ káànú bàbá wa wọ́n ní ìjọba ìṣẹ̀lẹ̀ sí bàbá wa àwọn náà lè bí lọ wọ́n ń ìgbẹ̀wò lágbára So, tí bẹ́rẹ̀ fẹ́ ní sọ̀rọ̀ yìí àwọn afá ni, èròǹgbà wọn tẹ́bí sọ̀rọ̀ yìí náà ní pé wọ́n fẹ́ kó jẹ́ wípé kó mọ́ máa wọn ti Yusuf lọ́mọ. Tó bá ti rọ́ díẹ̀ nígbà tí dákọ̀ yìí kó lọ́mọ yà á tàfà ara Yusuf bá ti dárúkọ yẹn. Tí wọ́n bá ti dárúkọ nǹkan ní ìṣẹ̀lẹ̀ sí yẹn, ó máa máa fẹ́ kí ìbọ̀dé yẹn. Tí wọ́n ká máa ṣẹlẹ̀ sí yẹn lọ, ọ̀nà pé gan ní ọgbà mi ẹ̀mẹ́ta yíwa rẹ̀ pé àwọn èèyàn náà máa ń dáyà wọ́n máa ń rẹ̀ tí tàbí ìṣẹ̀lẹ̀ jù lọ́wọ́ máa ràn lọ́wọ́ ẹ̀lẹ́gbẹ́ rẹ̀ pé kòyí lọ kí bàbá mi jẹ́ pé òun àti ọmọ rẹ̀ mẹ́jọ dàgbàlagbà fún ọ̀lọ́bá kan jẹ́ náà lọ́rọ̀ ní fún jẹ́ lọ́dọ̀ ọ̀gá méjì lọ kí wọn ti bá kí wọn ó tún lé ẹgbẹ́ kí wọn ó tún lé bú sí àwọn tí ilé jáde pẹ̀lú àtàwàtà mú wọn wẹ́rẹ́ ara ikú màá náà àwọn ọgbọ́dọ̀ mọ lọ àwọn tí kìnnà rẹ̀ lọ́gbà pé àwọn ọmọ ìsọ ilé ìbájẹ́ pé kí bàbá wọn ó lè wọ ara rẹ̀ náà ó lè oníṣẹ́lẹ̀ ẹ̀rọ pé ẹ̀rọ sọ bẹ́ẹ̀ fún ẹja náà ó bá tẹ̀lẹ̀ sí pé à ẹ̀bá ajé ti ní oṣù yẹ lára yín ní ẹ̀sìn ó oṣìṣẹ́ máa fẹ́ sí ilé ẹ̀jẹ̀ irú ọ̀rọ̀ bá náà ká sí àwọn máa ń pè ó lára àwọn ọmọ iná ti fún bàbá wọn nígbà tí wọ́n ara rẹ̀ káwọn ọmọ ti àwọn fàǹtà tí ní ọyà ìrẹ̀ àárí àrígbé àwọn ọmọ náà ọmọ bí bàbá ti máa ń káàánú ọmọ àwọn ọmọ náà àwọn náà máa ń káàánú bàbá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ọmọ káàánú bàbá náà ọmọ iná káàánú bàbá wọn nípa àlámọ̀rí ní ọ̀tẹ̀rẹ̀ yìí. Ìlẹ́wọ̀n ìgbàna ká máa ẹ̀kọ́ rẹ̀ ìdí ẹnìkan tí ká bá tẹ́lẹ̀ sí ká máa sọ ákíbà nǹkan tó lè padà tẹ́lẹ̀ sí pé gbẹ̀dí ṣe yíyọ olùpàrà yìí sí ìdí ní ọ ọlẹ́ yìí sì gbọ̀n mí ó ẹ̀mọ́ para yí ó oníbàrà bá lọ báyàn sọ̀rọ̀ lẹ́sẹ̀ ẹ̀sọ́ abẹ́ báyàn sọ̀rọ̀ ó dá bẹ́ẹ̀ ká máa sọ fún pé gbẹ̀dí ṣe ó máa àtẹ̀sẹ̀ yìí ó ẹ̀jẹ̀ dáadáa ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ ṣe ó lè àtẹ̀sí yìí ó lè fi nǹkan bí ó tó ìdá ń sọ yẹn náà kò sí sọ tó burú bẹ́ẹ̀ tó ká máa lè padà ní ìdí ìfẹ́ yìí yẹn àwọn táwọn alẹ́ ìgbẹ́yìn àti ìkàtẹ̀lẹ̀ yìí náà wá ti kiri ó láàrin ọlọ́wọ́ ìpínlẹ̀ òbí sọ ìbànújẹ́ ìwànjẹ́ kára ọ̀lẹ́ ni ó ìbànújẹ́ ìrìnàjò lẹ́nu kú torí ìbànújẹ́ lẹ́nu lè kú bẹ́ẹ̀ ààrẹ ńlá ní ṣe ẹ̀lọ́pàá ìbànújẹ́ ìbànújẹ́ ìbànújẹ́ ìbànújẹ́ ìbànújẹ́ ìbànújẹ́ Káwọn ti tán sí àfúnra wa nígbà tí wàhálà bá ń ṣẹlẹ̀. Tọ́ ìbánúdarí ìná gbanú ẹ̀ pẹ̀lú pé kí ọmọ nìyí ìbànújẹ́ nìyí àti kí ọmọ ní ààrẹ inú bọ́ọ̀lì àti kí ọjọ́ kan tí wàá bá jẹ́ rẹ̀ sínú àìmọ̀ ní nígbà tó wọn wọn láàyè ìṣòro tó tẹ̀lé sí ìyá àti ìyàwó قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون وما يعجبه وفي طلب عن الصلاة لأن ما ينبغي أو طلب عن الصلاة لما يجي وتجاني أو مجيء نازل tó onílọ́mù ní ìlú tó ọ̀nà olówó ẹgbà ní tẹ̀kọ́ọ̀fẹ̀ ìgbúrú ní ṣùgbà ní ṣùgbà ìgbàlá bá kọ̀ tó ọgbẹ́ tó rọ̀ ẹ̀rọ àrígbẹ́ wọ́n bá mi sí àwọn orí àwọn aṣígbá fún oṣù méjì nígbà tó dá ẹ̀rọ kí ẹ̀rọ báyọ̀ lórí ṣígbá fún oṣù méjì náà àti ọwọ́ gbẹgbẹ́ àgbàmílẹ̀ ah, ti lé lọ ọ̀yẹ ẹ̀fọ́ ẹ̀jẹ̀. Yàkúbù wa ní yìí gẹ́gẹ́ bá jọ fún wa wípé ọwọ́ sàlàyé fún wa wípé wẹ́ ọ̀jẹ̀ tí mo fẹ́ lọ gbé ọ̀rọ̀ mi bá tó ju kí ni tó ju ọlọ́run wa. Ẹ̀gbẹ́ àwọn kan mú àdìsí ìrìn kò sẹ́ni tí mò ń gbọ́ ìpínlẹ̀ rẹ̀ fún nígbà uh, ọlọ́run kẹ́ni mò ń gbọ́ ìpínlẹ̀ rẹ̀ fún ìzá náà bá mi rẹ̀ ìdí mọ̀ bẹ́ bọ́lá wọn kó jọ ọlọ́run kan mọ́ jẹ́ gíní onímọ̀ kọ́ ìpínlẹ̀ rẹ̀ fún sọ onímọ̀ kọ́ ìpínlẹ̀ rẹ̀ fún wà á lámú ìyá wà á ní máa látà àlàmù. ó jẹ́ ìgbà nípa ọlọ́run kẹ́ni ọ̀pọ̀ Ọlọ́run ilé ọgbẹ́ pé ìyànjú máa jí rẹ̀pẹ̀ fún orí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà pé ìgbà tí mo fẹ́ ní ìlú. Tó wọ́n máa bọ́lá ń pẹ̀ àyẹ́mì àyíkùgbà pé wọ́lá ìdí ní máa fi àmì àjò. Ọlọ́run pé wọ́lá ìyẹn máa mú mi, ìyá náà lọ́lọ́ pé wọ́n lọ́run. Ó fi lọ́tọ́ máa ní ẹ̀họ́ àwọn ọmọdé wà ní bàbá ti ṣe é máa ń ṣe kí ni wọn ẹ máa fi gbá ọ̀rọ̀ àwọn ẹni kan yí á gbogbo mi ó mú mi ẹtí mi àwọn ìyàwó mi aṣùkù má fi ní ọ̀rẹ́ mi kẹ́kọ̀ọ́ tí mo bá fi ìyàwó ti ní àwọn afá wa wọ́n jẹ́ àwọn kẹta bẹ́ẹ̀ ìtura kẹ́nà méjèèjì àkáìsì màkàtà lẹ́yìn ó kàbí pé tàùkìdì ọ̀rọ̀ rẹ̀ ni ṣùgbọ́n àwọn akẹ́ni tí wọ́n gbọ́dọ̀ yàtọ̀ síra wọn ààrẹ ń tara rẹ̀ jẹ́rí tààrẹ lè bá rí pé tí tùmọ̀ kankan náà jọ ni wọ́n ní àbí tùmọ̀ tó yàtọ̀ síra wọn ni kọ́ńdà ó sì ti wà wípé ìgbà àdáàrọ̀ ìtàlá bẹ́yìn àtàkìtì wàtàkìtì فيمنع الكلام على التحسين أو الأصل أمن الكلام على التحسين فإنما يتردد الكلام بين التحسيس والتمثيل tọ́wọ́ bá ti wà láàrin kí náà jẹ́ ní àtàfíìsù olùgbé kó jẹ́ pé bá sí yóò ní túmọ̀ ọ̀tọ̀ kí wọ́n ti rí kọ́nà òṣèlú ọkọ̀ ní túmọ̀ ọ̀tọ̀ olùgbé ní àtàfíìsù Nàkàlà méjì wá ní ìtumọ̀ kankan náà wá jẹ́ tàùkìdù fún ara wọn. Òun ní kí lè wọ́n ní àgbẹ̀lẹ̀ bí mẹ́wàá àtàùkìdù tí wọ́n jọ ní ìtumọ̀ kankan náà. Ó kàn fún lágbára ni. Sábà mo jọ́wọ́ bá lọ́wọ́ bá nínú Fùránì. Tó bá ti tún sọ́nà méjì bá nínú Fùránì. Tó wà láàrin wípé kónítumọ̀ méjì lọ́jọ́ ọ̀tọ̀ ni àbí kónítumọ̀ kan. Ìpìlẹ̀ sábà kọ́kùn ni pé ọgbọ́dọ̀ ní túmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn ọ̀gá ẹgbẹ́ máa mú nǹkan tuntun wá fún wa ní abẹ́ẹ̀kọ́

ìpamọ́ òun wọ́n pè ní bí ọ̀rọ̀ bá kù. Ẹgbẹ́ mi náà, èdè náà bá lágbára àti ètò ìpamọ́ onígbè ní kíni ó òṣèlú. Ọdúnlẹ̀ ìjà wọ́n yẹ méjì ni ó kọ́lá ìnáná. Àṣìkò bá sì wà àgbà lágbára ní ọ̀kà bẹ́ẹ̀ ni ẹ̀ náà wà fún ìdíkí àtìlànà gẹ́gẹ́gẹ́ ẹ̀yẹ ojú ẹ̀ túnbà tó tún rí ní ọ̀rọ̀ pé mo tún ní ohun tẹ́lẹ̀ tí mo lé kí náà mò ń kọ́ sí rẹ̀ nínú ìjọba ọlọ́run ọba lọ́ọ̀kì fún ẹ ẹ̀ka náà bá ọ̀sán náà ẹgbẹ́ àlọ́ bí ní bá sáà ní pé ní oṣù fẹ́ ẹ̀rẹ́ ìgbàlọ́ ìgbẹ́ káàlọ́ mẹ́tìgbà mọ̀ fún ìrẹ́ bá sí ìnà ọ̀kọ́bà rí tẹ́lẹ̀ rí pé kí n máa spread information mi ni o spread information mi àti ìgbàlújẹ́ ẹ̀rí ìṣẹ̀lẹ̀ sí mi ni o kàn pé ẹ̀lọ́gbẹ́ rí kí ló ìlànà tẹ́lẹ̀ kọ́pẹ́ ọlọ́run ká àgbàlagbè bá sí àdìgbò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ information. Ṣàlúwùdù ọ̀dọ̀dọ̀ wá fún àwọn àbìlì àwọn aláàgbà ọ̀rọ̀. Àwọn aláàgbà ọ̀rọ̀. Mo bá fún Amẹ́ríkà ẹgbẹ́ àti nígbà lọ́gbà Amẹ́ríkà àti ìjọwájọ ní ìṣùlẹ̀. Àti ìjọwájọ ní ìṣùlẹ̀. Alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ẹ̀dìkan wà lẹ́lẹ́gbẹ́ àti ìmára àwọn olóṣèlú. Ẹ̀dìkan wà bẹ́ẹ̀ olóṣèlú àfọ́gbàgbà àti ìṣùlẹ̀ wa. Kò lẹ́ Tòkí làbí ìsìn náà ọ̀n náà ní rí pé wọ́n sọ fún àrí pé Yàkúbù lọ́mọ àyà kan tó pọ̀ mílíọ̀nù. Tó sọ fún àrí pé àbọ̀ orí ilé ìgbójú ìyà fún ọmọ àyà yẹn àti Yàkúbù ọlọ́mọ àyà kan ọmọ àyà wa sọ fún yí pé kí ló ní kójú rẹ̀ ó fọ́ kí ló ní kẹ́yìn rẹ̀ ó tẹ̀ láì pẹ̀lú owó ẹjú owó ẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ sí ọwọ́ ẹgbẹ́ ìgbẹ́lógún ní ìrọ̀bọ̀ ẹgbẹ́ ẹkún tí wọ́n mú lórí Yúsùfù ni gẹ́gẹ́ yìí ní ọ̀sẹ̀ òun náà ní pé ìbànújẹ́ àmì lórí ìgbìmọ̀ yáàbì mi lọ ìgbìmọ̀ ọwọ́ bá rí pé ọlọ́ni tí wọ́n ti ọ pé òun sì ti tú ọmọ àpọ̀pẹ́ mi fún yíra àwọn àdìyàwó àlọ́wà ilé ilé ọmọ aṣọ ìgbà sí àdìsí náà bàbá gbogbo àwọn gbogbo ẹgbẹ́ ọlọ́wọ́ pẹ̀lú ọmọ àbọ̀lọ́ ìyá ẹ̀kún àti mọ́nì ẹgbẹ́ àwọn àpá ìṣẹ̀tọ́ gbogbo inú rẹ̀ ẹgbẹ́ wà nínú sí à ẹgbẹ́ alìgbàtẹ́lẹ̀ mọ́ka. tó ìlú wọ́n ní wà á lámú mi láàmú ní máa láàtà ìlàmú. wọ́n lọ fún ọmọ wọn ni máa ra àti àwọn kóńgù. Ẹgbẹ́ kí ọ, àwọn máa ń pọ̀ lọ́wọ́, ní ọlọ́run ni, àwọn ọmọ ìròyìn bá ń bí ọlọ́run. Ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kejì àgbàlagbà ní ìpínlẹ̀ ó ti ní ìrírí ìjọba ní ọdún ní ẹgbẹ́ ọmọ ọmọ ọlọ́run ti ní ìlú ẹgbẹ́ ìlú ọ̀rẹ́ ìgbẹ́ ìlú ọ̀rẹ́ ìgbẹ́ ìlú ọ̀rẹ́ àgbàlagbà ní máa ń dọ́rọ̀ ọba àmà dáadáa lẹ́yìn ìyẹn bá ní mímọ̀ sí máa dọ́rọ̀ ọba àmà jìbí ni ó ẹn tí ò ní lọ táwọn àgbẹ̀jọ́ ọba ló sì ní mímọ̀ tó ń mọ̀ náà bá yìí lọ àlọ́kọ̀ọ́ bá wà ta àbí bẹ́ẹ̀ yóò mọ̀ yẹn mọ̀ yóò yẹ ní pọ̀ mọ̀ ó kí náà bá yá fi máa yà yìí tó ọgbọ̀nmọdé ọ̀rọ̀gbọ́n dáàbò lágbára kan lọ́gbẹ̀ mẹ́fà ló máa tẹ̀lé kó máa sọ gbogbo ló bẹ̀ kó máa tàbíkì àdánwò rẹ̀ yọ́nà kí ni ọ̀rọ̀ àárín ìgbàlá káyáyá wà fún yá àkókò àlẹ́gbà àti ọlọ́run ọba ọmọ ọmọ nǹkan tí ìyàwó bá dédé lọ ìyá àbámá àrígbẹ̀ náà rí pé lọ́gbọ́dọ̀ tó máa lẹ́sàn ẹgbẹ́ àtàkì sọ àwọn ọmọ náà ìlà àtàkì Àrígbẹ́ká ti tààtí ìṣòro ká ní ìdúrí náà ní àtàkì ìdìnà tó jẹ́ àrí ẹ̀ṣà rẹ̀ ìṣẹ́lẹ̀ àtàkà lórí ìkankan náà òun náà ni. Náà, àrígbẹ́ká wà ní ọba àjàwà wọn ni kọ́ ọ̀fẹ́ ìyàtọ̀ ìyàtọ̀ lọ́pọ̀lọpọ̀ ìjọba àlàáfíà ìwà lọ́ba amọ̀lọ́gbẹ̀dá ẹ̀mí. náà ṣe àkókò aṣọ fáwọn ọmọ rẹ̀ lẹ́yìn ọgbà. إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون Yàmú ibùnú, òun ni màdó náà, ibùnú jábọ̀ ìdíje lọ bàálù ọ̀rẹ́ bá àwọn àwọn ìlàjì ọ̀rẹ́ kó wá ní bàbú torí ní pé ẹjọ́ àjẹ́ jábọ̀ ìdíje kárí àtàrí ọgbọ́dọ̀ ní àwọn ìṣòro tuntun ìlú ààrẹ ìmáà lọ́dọ̀ àwọn alágbára ìta bájọ wáyé pé òun máa ń tẹ̀ lọ́wọ́ náà wọ́n wà sọ irú ẹni máa ní wọn àpọ̀ náà lọ́wọ́ wọ́n ti pa mọ́ lọ́dọ́ tó fẹ́ ṣe ìlọ́fà sọ ọwọ́ máa di máa ní yà sọ wáwù yẹn ó tó wá di yà tó bá ti di yà wà ní kẹsùn ọ̀wá mi ní òkú wá sí ìwádìí rẹ̀ gbogbo wọn Jadi yang Ya kami berulang punya pengalaman sama lain. Ya tadi Ya aku Ẹ̀yọ́ máa mi yákú. Ọwọ́ á di ẹjọ́ pé ìjọ́ sọ fáwọn ọkùnrin. Ọwọ́ ni ẹ lọ́mọ. Fàtàtàzù mi Yúsùfà wa àfihì. Wọ́n ti máa ń jẹ́ bẹ́ẹ̀ lọ pé ẹ̀rẹ̀ jùgbà ní ọmọ ìjọba tó lọ ilẹ̀ ní sọ́ọ̀ ni. Láti rí pẹ́jẹ̀ mọ́, èdè jẹ́ àbí ìlàmí. Ọjọ́ mẹ́ta ń jẹ́ bẹ́ẹ̀ lọ. Ẹ̀lọ́ bí jẹ́ ìbí ń bọ̀ wá. Fàtàtàzù mi Yúsùfà wa àfihì. Ẹ̀lọ́ wá àti ọmọ àyà rẹ̀ èyí tó jẹ́ gùnìyàbì ìkẹta orí ti mọ́ ìjẹ̀lọ wá díẹ̀ tó gẹ́rù bẹ̀rẹ̀ lórí ẹ̀mí tí ó ní Dáyé àjò ní ọ̀rọ̀ orí ìlà. Ẹ má ní ó fi ẹ má ní ó fi náà ìtọ́nà ọba máa ń ṣe fún ẹ̀rọ jẹ́ àánú ọlọ́run bí àwọn ọmọ inú jẹ́ rámọ́tìlá ẹgbẹ́ mi jẹ́ tó àwọn fẹ́ bàbẹ̀ rọ́ọ̀kùn láì rámọ́tìlá àtọ́bàbẹ̀ sọ́rọ̀jìlá òní rọ́ọ̀kùn láì òun náà ní kí ìgbàlejò wà kọ́nà wọn sí ìbànújẹ́ kí wọ́n fẹ́ bàbẹ̀ òun sí ẹgbẹ́ ìjà àtọ́fẹ́ bàbẹ̀ òun sí. لا ييأس من روح الله إلا القوم الكافرون Níbi ìrọ́wọ́ ńlá níbi bẹ́ẹ̀ ọ̀nà ọ̀bọ̀ òlìsí ẹ̀ṣẹ́ mọ́ nígbà ìkàfẹ́ ìbẹ̀rẹ̀ ìdára láti rẹ̀. Àwọn ìmùsùn ní láti lè rìn. Bá a máa bùsọ̀ mẹ́rin. Ọlọ́run tó ní sọ́rọ̀ ní ilé

Bàbá lè fẹ́ jí lọ́rọ̀ rẹ̀ wípé aṣọ fún gbé wà ìgbòjọ fẹ́ ọ̀kan ọdún tó wà fún mi. Ẹ̀wọ́n tó bá pẹ́ tó yẹn, òbí kò ní ìwọ̀n. Sọ, ọ̀pọ̀ ara bẹ́ẹ̀ ló sára rí nínú kò tún bí ìdáhùn ọmọ fún ara rí bẹ́ẹ̀. Bóyá ó lálà ní, ló pé lè kọ́ sẹ́yìn. Bóyá ìfowópò lọ́wọ́ ta tó sọ̀rọ̀ ní ìdókòwò wá ọjọ́ rẹ̀ gbèsè

tó kẹrọ ọdẹ àwákà mẹ́rin àtàwà kò méjèèjì ló bá òṣìṣọ́nà wọ́n ti tó méjì lé ní ọ̀rọ̀ yóò jáde nínú yọ̀nà rẹ̀ torí ẹ̀ olùsọ̀rọ̀ ń pé ẹ̀jẹ̀ máa ń máa ní ọ̀yá Fàtàhásàṣúmi Yúsùfà wà àti Kẹ́lẹ́gbẹ̀ta àṣàṣà sọ ọ̀rọ̀ méjì àwọn àfáàwà ni wọ́n sọ̀rọ̀ lórí ìta àṣàṣà ní kẹ́mẹ̀ méjì Ìkáwà tàjá àṣàṣà. Sọ ìtọ̀rọ̀ náà mọ́dá àwọn bá wọn sọ òun náà ní wípé tí nǹkan bá ti jẹ́ aburú orí ẹ̀ máa ń sọ pé tàyà ti sàtà ọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ní ọkọ̀ sọ yẹn ẹ̀rọ àti sọ́kù ìjọba rẹ̀ wà lágbájá ìṣàṣùn wà láyẹ̀wò sábẹ́ àdùkún àgọ́ pé wà lágbájá ìṣàṣùn ẹ mọ̀ mọ́ wájú ara yín àbẹ ẹjọ́ sódò owó ní ẹjẹ́ awájú ọ̀fẹ́ wa burú jáde nìyẹn sọ ọ̀fẹ́ wa burú ẹni ẹ jáde pẹ̀lú kẹta lórí wàhálà àtàjà àṣọ ẹ má tẹ̀sí ní ọ̀rọ̀ ẹ má sọ àwọn ìjà ṣùkú làwọn ti àyè ìrètí wọn lẹ tí wọn ti jáde ọlọ́sẹ̀ ìjẹta kò sí ìjẹta bẹ́ẹ̀ kọ́ wá jáde ìní ẹ ọ̀rẹ́ ọlọ́mọ jábà ìjẹ́ sí ọ ọ̀nà àpòlù wọ́n jẹ́ pé àtàkásásà rájẹ́ sí ni ó rere Tẹ́lẹ̀ ni wọ́n bẹ́rẹ̀ wà nǹkan ẹgbó sọnù ní. Ó wá jẹ́ kí ni ọjọ́ ẹ̀rìn. Àwọn afáwà náà jẹ́ tó ju àánú bágáwí tí wọ́n tó fún àwọn jẹ́ ìtumọ̀ àti bágáwí ní wọ́n jẹ́ ìrìn. Ẹ̀bí máa ṣùrù sọ fún àwọn jẹ́ sọ wọ́n ní àtà àtúntò ṣí dákú tọ́lá mi onáṣẹ́lú àtà àmàgbòkè. Tó tàá ṣùtù ní kí yọ̀ wọ́n nǹkan láwọn lójú ẹ̀ dáhùn ẹ̀ kéèyàn wá nǹkan láwọn àdójú rẹ̀ ọ̀nà bẹ̀rẹ̀ ní ọ èèyàn wá máa wá ní gbangba ó fojú hàn kò sí ìjọba tó kò sí òun lágbára ju tàjá ṣùṣù lọ ṣùgbọ́n tàjá ṣùṣù náà kéèyàn wá nǹkan ní àtàtàndùn wá ìtìfà ìlú pàtàkì ọmọ wá nǹkan yẹn ṣùgbọ́n ó ní jẹ́ wọ́n mà pọ̀ wà so tàá tàtà wá jẹ́ gbọ́dọ̀ tó lágbára ju tàjá ṣùṣù lọ. Tàátà lọ́rẹ̀ pé èèyàn wá nǹkan láwà tó jú ẹ̀, ó tàfihàn pé ìran wà, ó tún bí pamọ́ kó lè kí ní o pọ̀ wọn. Ṣùgbọ́n tàjá tàjá wà jẹ́ pé kí ní o èèyàn ti ti wà pamọ́. Pẹ̀lú pé ìdára ìrìn. Náà, Fáyé fata aṣàtúnmí lóṣù bàwà àfẹ́. Ẹwà lọ́nà tó kéré.

ẹgbẹ́ tó bí lọ́ra ẹ̀wọ̀n ní oògùn rárá tó ọ̀dá kí èèyàn máa ṣe ní ọ̀fẹ́ ẹ̀ẹ́dẹ́ ní ṣùgbọ́n náà bàbá kí ní bá máa bá ní ṣùgbọ́n sí ní ìṣẹ̀lẹ̀ tó lọ. àlọ́mà ẹgbẹ́ ìṣe ìyá ìṣà àti àìyíṣà nílẹ̀ ìgbìyàn ọ̀ tó jẹ́ pé kẹ̀rọ àti nígbà míì bá sì òun ló dàgbà sí ìlú yìí ìyá ìṣà mẹ́wàá láti àṣùlẹ̀ àìyíṣà ló ń wà láàtà yà sún ọ̀rẹ́ fún sáàlì yẹn fún agbẹ́ ti nílò òfin àmúgbà yẹn tún fi wà láàtà yà sún lẹ́rọ ìlà. sọ wà láàtà yà sún òun ló fi nílò lókà wọ́n náà níbi bàlámà ìdáyé àsún náà ó fẹ́ jọ́ àdínní bàlámà ìdá yà sún tó wà lọ́gbà abẹ́ òun náà ti na ọwọ́gbà fún agbé ní ọ̀rọ̀ wà lọ́wọ́ dáyé àtún lè rán òun nílá Wọ́n lè pè ní ọwọ́ òkùnrin tó máa fún ìrìnlọ́wọ́ náà fún ọmọ ìrìnlọ́wọ́. Bí a bá jẹ́ ìbáwà ní ìjàmù, tí lọ́wọ́ láìbá jẹ́ ìlọ́gbẹ̀ẹ́ sí. Tí ìjọba máa ń jẹ́ ọba náà,

wàhálà ọba pọ̀ jù ikọ̀ ọba pọ̀ jù ló jẹ́ pé ọba ọlọ́ pa rẹ̀ má fi pa ara rẹ̀ pa ara rẹ̀ ó fi àjọ lọ́wọ́ pa ara ìlú ju ọmọ so mùsùlùmí ọ̀gẹ́ bí ní ọ èyí so ṣùgbọ́n ọ̀rọ̀ àbọ̀rẹ̀ tó kò kalẹ̀ sábà bí ló fẹ́ bí tó bá ti ní pé ìdílé yẹn ọ̀nà fún àwọn ìdílé gbà pé ó dàbí pé ó ní àkúwò orí ìdílé pé ọ̀nà sábà lè gbà tó ní yí pẹ̀lú àwọn kọ́nẹ́tẹ̀ tí wọ́n wò mọ́ra àwọn ẹ̀wọ́ ti ní àwọn ẹ̀kan nìyẹn wọ́n ti dẹ́wọ̀ ẹ̀sọ́ ọ̀rẹ́ mi níta fún ọ ní information pé ìgbàgbé ní ìjàre àrà kẹ́lú pé mo ò tẹ́kì stẹ́pù rẹ̀ kó tẹ́kì ọ̀yà àti ìgbàgbé ní ìjàre ẹ̀ ní mo dẹ́ máa wá ẹ̀ kiri ọba mi ní àwọn ọ̀gá tó rí ọbẹ̀ ìjọba ìkẹta kò wọ́n pẹ̀lú ọ̀gá ọmọ yẹn sọ ọ wá tó máa fi kẹ́kọ̀ọ́ tó yẹ sọ ọ̀gá ọmọ ń gbà púpọ̀ mùsùlùmí ó gbàrà lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ni ó tún wá sí sẹ́kọ̀ tí ó fi àti ìfúnfẹ́ olùdí ni wọ́n ṣe yẹn ọ̀wá nínú tí ó fìlà ẹ̀gbà nígbà tó di ìjọba náà dájú báyọ̀ ni wọ́n ti kú báyọ̀ ní sí náà sí ọ̀gá ọlọ́run Yorùbá kan gbà mí ìwọ́n ti máa ń pa àwọn òwe kan ọ̀pọ̀ ẹ̀jẹ̀ máa ń pààyàn lẹ́yìn ó ní àwọn ọdún kúrò ṣe jàgbàmù tó ọ̀rọ̀ tó bá ti jàgbàmù nínú àwọn ẹlẹ́wọ̀n bá ẹ̀rẹ́ rẹ̀ máa lẹ́lọ́ fi ṣe ìgbàjàmà tó bá ti kú ààrẹ ẹjọ́ bẹ̀rẹ̀ kú ó ṣe jàgbà àwọn tó bá ti jẹ́ kéfèé rí àwọn náà wọ́n máa ń tẹ̀kẹ̀ àwọn kéfèé ló fi tẹ̀kẹ̀ iṣẹ́ ìwọ́n kéfèé rí ìjọba ti tẹ̀kẹ̀ iṣẹ́ ẹ̀kọ́ níbi tọ́lọ́mù kù ìdílù ti di àtọ̀ ní mùsùlùmí lóde nínú ní ìjọba yóò ti débi kẹ́kọ̀ọ́ yẹn àwọn ti máa wọ́n mú sílé ọ̀rọ̀ àtẹ́kù fún bẹ́ẹ̀ àwọn òbí mi àwọn ọ̀káyà àwọn òṣèlú tí ó máa ṣe ní So, wọ́n mọ́ ẹgbẹ́ yọ ayé nínú àwọn àǹfààní tí àrí ní ìdíjì nígbàtà àbájí ìpé ìjọba wà ní ẹ̀kọ́ sí ìlú káàmà máa jáfẹ́ láti máa rí pé ọwọ́ ẹ̀kọ́ sí ìdíjì wà bẹ̀. káàmà gbìyànjú pẹ̀lú pé káàmà wọn lọ àwọn sábàbí láti rí àwọn sọ ilé fún wa. obìnrin wa pé kí wọ́n lè máa bá jí sẹ́yìn lórí lè méjì arábà níyà ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ ní wọn àwọn ọmọ ẹ̀ tó arábà níyà àtẹ́lẹ́ àwọn ọmọ ìyá náà jẹ́ gbà mí tó èèyàn máa tún wálé ọmọ mi ọmọ ìgbàgbọ́n bàbá mi tó èmi bẹ́ẹ̀ àjọ máa ń jẹ́ pé àbíkú ọmọ tó àbíkú ọmọ kájọ jẹ́ tó kájọ jẹ́ náà ẹ̀ ló ti ṣe sọ́wọ́sọ́wọ́ tòkè ọ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ ayé ọ̀dọ́ láàrin mùsùlùmí àti kìkìkì tó láti tí wọ́n máa ń sọ nípa lọ́wọ́ wọn tẹ̀lé káwọn ọmọ ọmọ náà jẹ́ àwọn mùsùlùmí káwọn ọmọ náà jẹ́ àwọn ọmọ wọn jẹ́ wọn jẹ́ kìkìkì. tó agbègbè ti pé bàbá ó wà bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀sìn wà láǹfẹ́ ìlàsú káwọn ọmọ báwọn ọmọ sọ̀rọ̀ ẹ̀kọ́ wọn máa ti fi owó ká máa sọ fún bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ìyáwó rẹ̀ ló ti máa tó. Àrígbé bí máa ní àkúrù ti tóbi lórí ọjà rẹ̀ ní ọdún ti tóbi tó lé fọ́lẹ̀ máa sọ̀rọ̀ gbọ́nà tó sọ yìí. Sọ ní máa rẹ̀ kò lè ṣe ọjà àwọn ìrìnlẹ̀ lọ. Lọ́pàá bẹ́ẹ̀ ni bí a ti tó ní ọlọ́mọ tó fi wa. Ìbéèrè. Ọlọ́yin bẹ̀rẹ̀ bá náwó kí àwọn obìnrin

ثم الصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأنه لا شريك له أن عبده ورسوله على كثرته على صل على محمد وسلم ثم Dàrídà yìí ni ṣé àwọn ìròyìn máa kà bá ń dá máa títà wà ní àmàkà. Wọ́n dà gbọ́dọ̀ ṣe pàtàkì láti bá mi nígbà tí a bá ń lò káwọn máa kán jù lẹni tí ò ní ìta lọ́dọ̀ wọn ní ìlú ọlọ́run tó àmì wọn lọ́wọ́ pé tàwárí àti ṣáì àti gbogbo ẹ̀ àti gbogbo láwọn ọ̀rẹ́ ìjọba lọ́rin ọmọ ọ̀rẹ́ kó ti fi ìta sí lọ ọ̀rọ̀

Látara bẹ́ẹ̀, gbogbo ta àmà kó wá fún àwọn èèyàn wa wá fún wọn sí. Òfin ló gbìyànjú láti ẹni tó súnmọ́ ẹ̀sìn dáadáa. Àsìkò orí alákọ̀ọ́kọ́ ló ṣe ìtàjà. Ẹlẹ́ẹ̀kejì àǹfààní orí ọ̀dọ́ mọ́ wa. Àǹfààní pẹ̀lú ọ̀dọ́ mi olówó wa. Tọ́lá ti mọ̀ ẹgbẹ́ orí títà àwí táwọn èèyàn ní tí ó kù lọ títà àwí nípa ààrẹ nínú onígbòyìn ẹbí ọ̀rẹ́ náà ní kóra àwọn ọjọ́ náà ní sàrábì wá fẹ́ gùn lọ́dọ̀ tí wọ́n á jẹ́jọ pé ẹ́ sàrábì ló gùn kí ni àwọn ọmọ ìlú àti ìlú ìròyìn tí ó dáhùn àwọn ọ̀rẹ́ àti àwọn ọmọ sáà ti pọ̀ ọ̀kan ẹgbẹ́ ọ̀rẹ́ ló ti sọmọ́lá sí ẹlẹ́rìí láti gbé ìlú ìdáhùn eléyìí ní abẹ́ ìdí wọn gbọmọ náà ní àdúgbò bí ìgbàgbọ́ àti ìrètí wọn tẹ lónìí ààbẹ̀ ní Ramadan tá a ti fẹ́ ní dáadáa tó pọ̀ ó yẹ kí ìrúdá kí ọ̀yọ̀ kó yàtọ̀ sí ìrúdá mẹ́kí mú àwọn náà wọ́n bá fún gbogbo àwọn ẹ̀sẹ̀ àwọn ẹ̀sùn ọmọ sáré níbi pé orí Ìjọba wa nínú àti jẹ́ àwọn tó kó jẹ́ kí ìjọba wa fẹ́ ṣe ká lè gbé ẹni tó fẹ́ sọ pé ìyàwó fẹ́ ṣe ìgbòdì ẹ̀sìn ààrùn wọ́n ẹ̀ lọ rí ìjọ lọ́fẹ́ kájú ìyá tó alábàárí jẹ́ ní ẹni òtó àlàkàtà ìjẹ́lú wa bẹ́ẹ̀ bá tó ń jẹ tó wá gbé oúnjẹ kalẹ̀ ẹlẹ́ bóyá oúnjẹ wọn ti ní o bóyá wọn Thank you. Tọ́jọ́dá ìgbèrè ìgbódà ìlú jẹ́ ní oúnjẹ tí ẹ̀sán